ní sunday tó lọ lọ́hùn a ṣàlàyé bó ṣe jẹ́ wípé ìròyìn ọlọ́run ọba ó ti ń bẹ pẹ̀lú ọlọ́run láti ìgbà tọ́lọ́run ti ń jẹ́ ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ tí ò sì ní lópin a ṣàlàyé bákan náà wípé <clears throat> gbogbo ìròyìn ọlọ́run ọba pátá ògóńgó ni wọ́n jẹ́ látijọ́ náà lọ́hùn-ún tí wọ́n ti ń bẹ pẹ̀lú ọlọ́run tó túmọ̀ sí pé wọn ò ní máa lékún bẹ́ẹ̀ náà la tún ṣe lálàyé wípé gbogbo ìròyìn ọlọ́run pátá ìròyìn àpọ́nlé ni kò sí ìròyìn àbùkù nínú ìròyìn ọlọ́run ìgbà tá a wá ní ìròyìn ọlọ́run ọba kì í lékún kì í yàtọ̀ sí bó ṣe wà nígbà kan rí a ṣàlàyé bó ṣe jẹ́ pé mímáa ṣe àwọn iṣẹ́ lọ́kùn lọ́kùn bí máa ṣe àwọn nǹkan kan tí ò ṣe tẹ́lẹ̀ rí kò túmọ̀ sí pé ìròyìn ẹ̀ ló yàtọ̀ ìròyìn ẹ̀ ò yàtọ̀ mú bó ṣe rí látilẹ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ tó ṣẹ̀ ń ṣe ló yàtọ̀ sí èyí tó ti ṣe tẹ́lẹ̀ àbí tí ò ṣe. ohun táwa fẹ́ fi kún lénìí <clears throat> òun náà ni ìkìlọ̀ nípa àwọn kan tí wọ́n ń pè ní mùtẹ́zílà àti jahmiya àwọn tí wọ́n ń pè ní mọ̀tẹ́sílà àti jahmiya wọ̀nyí wọn ò sọ páwọn kì í ṣe mùsùlùmí débi kí gbogbo ohun tí wọ́n bá sọ nípa ọlọ́run má ṣe wá lé mọ̀ tí kẹfìrí bá ti fi rẹ̀ mọ́ gẹ́gẹ́ bíi kẹfì tó bá lọ́lọ́run òun kú sórí àgbélébù kò lè jọ wá lójú tó bá ló tún jíǹde níjọ́ kẹta kò lè jọ wá lójú tó bá ló dẹ̀dá tó kábàámọ̀ kò lè jọ wá lójú torí pé káfíìr lòún tẹ́lẹ̀ a sì retí pé kí káfíìr ó pé lórí ṣùgbọ́n téèyàn bá wá ní muslim lòun táwa tún wá yẹ àpéyídà ìgbàgbọ́ tó ní ọlọ́run ọba wò tá a wá rí àwọn èrò kan tó yapa sí nǹkan tọ́lọ́run ọba ti júwe àbí tó jíṣẹ́ ńlá tó mọ́ ju gbogbo ẹ̀dá lọ tó fi júwe ẹ̀ ìyẹn máa wá ṣe wá lé mọ̀ kì ṣe pé ń ṣe wá lé mọ̀ nìkan á wá jẹ́ ojúṣe fún wa láti kíra wa ń lọ pé ká má kó sí ohun tírú àwọn wọ̀nyẹn kó sí o torí tí wọ́n bá ń sọ a ní tètè mọ̀ pé wu ni fún wa láti gbà gbọ́ nípa pé kí ni àáfàá wà nù tiwọn náà táwọn náà há kọ̀ọ̀rọ̀ à ń sórí àwọn náà há. Ha hadith anabi sórí ṣùgbọ́n tútú tí wọ́n ń tú quran àti àwọn hadith wọ̀nyí ìtú tí òfin ní bá ìgbàgbọ́ àwọn ẹni àkọ́kọ́ mu ni ká má máa ka àwọn ìwé tó jẹ́ pé àwọn kan ní zamani ta wà yìí tí wọ́n ti kárùn látara àwọn ìkàkùkà tí wọ́n ti kà nínú iṣẹ́ àwọn wọ̀nyí kó má jẹ́ pé àwọn nǹkan táwọn náà kó sórí á wá kó bá wa àṣẹ wa fẹ́ pè wá sákìyèsí nípa àwọn ìjọ méjì yìí àwọn jahamiya àti mọ̀tẹ́zílà. àwọn jahamiya eh, ẹni tó pilẹ̀ ìjọ wọn wọ́n ń pè ní aljaham bonsofwan ẹnìkan ni tó jẹ́ pé ó gba islam wọ́n bí sínú islam ni ṣùgbọ́n ó rìn mọ́ àwọn yahudi ó kó àpédà àwọn yẹ̀húdí nípa ọlọ́run. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń pè ní mọ̀tẹ́sílà wọ́n tara àwọn jahamiya àwọn náà kó àkídà búburú wọ̀nyí. kí ni ohun tí wọ́n kó lákìdà búburú ni pé àwọn kan nù wọn àwọn jahamiya wọ́n ní kò tiẹ̀ sí nǹkan kan tó ń jẹ́ ìròyìn fún ọlọ́run ọba. mo ti mẹ́nu bọ̀rọ̀ wọn rí àwọn ò gbà yí pé lẹ́yìn tí ọlọ́run jẹ́ ọlọ́run wípé sẹ̀míhàn fàṣírọ́n áálímán mùtàkẹ́límán gbogbo àwọn kọ́tà máa fi ròyìn ọlọ́run ọba yẹn àwọn ò gbà pé ròyìn ọlọ́run ọba ni. wọ́n ní lóòótọ́ lọ́lọ́run ọba péré láwọn orúkọ wọ̀nyí àtìsẹ́míhàn albasir almusawir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n lórúkọ lásán ni wọ́n jẹ́ tí ò ní túmọ̀ ó dàbí káwa náà sọmọ ló kọ tába sọmọ ló kọ káwa dìde àwa ìyá bá a ṣe máa ń sábà ṣe ẹnìkan ló ń sọ láṣàkẹ́ ẹnìkan ló ń sọ lábìíkẹ́ ẹnìkan ló ń sọ láríkẹ́ wọ́n ní bórúkọ wọ̀nyí ṣe pọ̀ tó kì í ṣe pé bóyá ìtumọ̀ ìkan ló yàtọ̀ sí kan nínú àwọn sẹ̀mí rúbẹ̀sírù alim ọ̀dír eh, bọ̀sír wọ́n ní gbogbo ẹ̀ pátá kò nítumọ̀ so àwọn òròyìn ọlọ́run yìí kò nítumọ̀ lọ́dọ̀ àwọn jahamiya bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà náà àfàwọn yìí kọ̀ọ̀kan ni wọ́n gbà wípé wọ́n nítumọ̀ àwọn alùsùnà ọ̀jàmáà tá a wá ní rárá òjíṣẹ́ ọlọ́run ròyìn àwọn kinní wọ̀nyí níròyìn tó túmọ̀ sí dáadáa nípa ọlọ́run ọba bó ṣe fi àlàyé ròyìn wọn fún wa bẹ́ẹ̀ náà la fẹ́ gbà wọ́n gbọ́ wọ́n wá ń bi wá láwọn ìbéèrè kan ní ìtọ́jẹ́ pé tá a bá dáhùn pé bẹ́ẹ̀ ni láláyè láláyè á kó sí inú táwọn kú sí tá a bá dáhùn pé bẹ́ẹ̀ kọ́ láláyè láláyè á tún kó sínú tí wọ́n kó sí làwọn àfa wa kì wá ń lọ wọ́n ní níta àfi kó sí tí wọ́n kó sí tí wọ́n bá ṣàwọn ìbéèrè yẹn òun ni pé ká dáhùn wípé gbólóhùn tí wọ́n ń bi wá nípa ẹ̀ yìí ọba ò ló fúnra ẹ̀ nínú quran bẹ́ẹ̀ lòjíṣẹ́ ńlá ò ló fún ọba nínú hadith kankan káwá dáhùn pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ a máa ní ìdíkẹ́ni tó ń bi wá léèrè ó ṣàlàyé ní tóun gbà lérò pẹ̀lú gbólóhùn náà tábà gbálàyé tó ṣe tí ó bá bá nǹkan tí ó wà ńlẹ̀ nígbàgbọ́ fáwa mu àá gbà pé bẹ́ẹ̀ ni. tí ò bá wá bá a mu á sọ fún ọ pé rárá ọlọ́run ọba táwa ń sìn kò rí bí wọ́n ṣe júwe ẹ̀ yìí. ẹ jẹ́ kí n wá pe àwọn gbólóhùn bíi mélòó yìí. nínú ẹ̀ wọ́n a máa sọ yí pé ọlọ́run ọba o látàṣọ́lù bíi hàwáàdì tó túmọ̀ sí pé nǹkan kì í ṣẹlẹ̀ sọ́lọ́run ọba. So nínú táwọn fi ń ròyìn ọlọ́run tí kìí ṣe pé abárò ẹnu quran àbá ànábì fi ròyìn ẹ̀ àwọn a máa bí wá léèrè wọn ní ó dáa ẹ̀yin tẹ́ ẹ ní ahlùsúnà ọ̀jàmáà nìyín àkéèdà àwọn ahlùsúnà ọ̀jàmáà náà làkéèdà yín ṣé nǹkan máa ń ṣẹlẹ̀ sọlọ́run ẹ jẹ́ kí mi wá bí léèrè yín ó mọ̀ bá bí léèrè pé ṣé nǹkan máa ń ṣẹlẹ̀ sọlọ́run láláì tiẹ̀ tí ì mọ àlàyé kankan kí ló máa jẹ́ ìdáhùn yín kí lẹ́yìn rò kó lè ṣẹlẹ̀ sọ́lọ́run kò sí tá a bá ní nǹkan kan kì í ṣẹlẹ̀ sọ́lọ́run á tún kó sí páńpẹ́ mi nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́run àbí nǹkan kì í ṣẹlẹ̀ sọ́lọ́run tá a bá ní nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́run á kó sí páńpẹ́ tá a bá ní kì í ṣẹlẹ̀ sọ́lọ́run a máa kó sí páńpẹ́ ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ tí wọ́n bá ní ọlọ́run ọba bínú mo rò pa ti hadith kan sí wa létí tá a ti fi ìbínú ròyìn ẹ̀ pé ó bínú fànàbì ni ọlọ́run bínú níjọ́ kan tí ò ní túrú inú náà bí láéláé torí pé kò bírú inú náà rí tí ẹ rántí hadith yẹn good táwọn bá wa bí wá léèrè pé ẹni ok gbé ẹ̀wà ń jọ yẹn ẹ̀wà ń jọ yẹn a ti ti pè á sákèsì níbi tí mo lè ti fi pè á sákèsì ni pé a ní ọ̀tọ̀ ní sifato zat ọ̀tọ̀ ní sifato fìrì àwọn ìròyìn tọ́lọ́hún ọba jẹ́ a ní wọ́n yàtọ̀ sí ìròyìn nǹkan tó ṣe ìròyìn nǹkan tó jẹ́ là ń ṣàlàyé pé látijọ́ tó ti ń jẹ́ náà ni ò ti sí nǹkan tó ń lékún àbí tó ń dínkù nínú àwọn ìròyìn yẹn alaykum salam, they are permanently in their superlative degree. Kò ní dínkù bẹ́ẹ̀ ni ò ní lékún. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe yes ó lè bínú lẹ́nìí ó lè má bí lọ́la ìyẹn lè change. Wípé kọ́mọ̀wá confuse ẹ̀ wípé ṣe bẹ́ẹ̀ níròyìn ọlọ́run kì í change àwa ṣàlàyé bó ṣe rí ni mo ṣe ń fi ọ̀rọ̀ èèyàn jẹ́ ráìtà kò jẹ́ ráìtà ṣe àpèjúwe. So tọ́ba wa bí wá léèrè wípé ṣé nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́run wọ́n ní á dá wọn lóhùn wípé kò sí nínú nǹkan tọ́lọ́run ọba fi ròyìn ara ẹ̀ wípé òun ọlọ́run ọba tí nǹkan máa ń ṣẹlẹ̀ sí ààrí bẹ́ẹ̀ nu quran bẹ́ẹ̀ náà láàrin nu quran tó fẹ́ ròyìn ara ẹ̀ tó ní òun tí nǹkan kì í ṣẹlẹ̀ sí a jẹ́ pé ká tó lè sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a máa ní láti bẹn tó ń bi wá léèrè pé kí lo gbà lérò pẹ̀lú pé nǹkan ń ṣẹlẹ̀ sọ́lọ́run. ẹjọ ṣe ń gbá láyé yẹn yé now bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo expression gbogbo gbólóhùn tẹ́nìkan bá ti fẹ́ fi jù rẹ lọ́hùn tí kì í bá ṣe pé a rí nǹkan tó jọ ọ́ nínú tọ́lọ́hún fi júwe ara ẹ̀ wọ́n ní ká tó kó dànù ká bí léèrè pé kí ni ìtumọ̀ ẹ̀ kí ló gbà lérò pẹ̀lú ẹ̀. now tá a bá ní bẹ́ẹ̀ ni nǹkan kì í nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́hún wọ́n á ní nínú tí ó jẹ́ tùmọ̀ pé nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́hún àwọn ìgbàgbọ́ kan máa jẹyọ tí ò tọ́ ká ní sọ́lọ́hún ọba ẹ jẹ́ kí n pè é sákèésì ìbẹ̀rù tí ó máa ń ṣẹlẹ̀ sẹ́dá àbí kì í ṣẹlẹ̀ sẹ́dá ìbẹ̀rù tí ó máa ń ṣẹlẹ̀ sẹ́dá good tí bẹ̀rù bá ṣẹlẹ̀ sẹ́dá ẹ̀dá wa ṣèkan nù nǹkan méjì yálà kó respond síbẹ̀rù yẹn pẹ̀lú pé kóun náà dojú kọ tó bá lẹ́rù pé òun ò ní gbà fún un àbí kó ṣe kí ni àbí kó sá ṣé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣíṣẹlẹ̀ ìbẹ̀rù yẹn ǹjẹ́ dá níkàpá lórí ẹ̀ ẹ rí i pé a níkàpá lórí ìbẹ̀rù abẹ́ẹ̀kọ́ ni ok ebi máa ń pa ẹ̀dá tẹ́bi bá pa ẹ̀dá ìkànnì méje wà ṣẹlẹ̀ yálà kẹ́dáwó oúnjẹ jẹ láti suppress ebi àbí tí ò bá sì wo oúnjẹ jẹ ebi yẹn á máa pa lọ ṣáá ní control lórí kébi ó pa wá a jẹ́ pé bíbẹ̀rù ṣe ń ṣẹlẹ̀ sí wa ebi a máa ṣẹlẹ̀ sí wa ẹ̀dá a máa tò ògbé ṣọ́tíyẹ́nsì ògbé ṣẹlẹ̀ sẹ́dá nìyẹn ẹ̀dá a máa kú. ikú ṣẹlẹ̀ sẹ́dá ni gbogbo nǹkan tí mò ń darúkọ pé ó ń ṣẹlẹ̀ sẹ́dá yìí ẹ rí i pé èèyàn ò ní control lórí ẹ̀ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n èèyàn lè decide tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí i pé òkè nǹkan báyìí lòun máa wá ṣe as a reaction sí nǹkan tó ṣẹlẹ̀ sí i. tá a bá bí wọ́n lè rí pé ṣé nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́run tá a bá dáhùn pé bẹ́ẹ̀ ni nǹkan máa ṣẹlẹ̀ sọ́lọ́run ibi táwọn fẹ́ẹ́ tì wá a ti fi ìròyìn kan ròyìn ọlọ́run tí ò tọ́ sọ́lọ́run wá wá ní ẹ̀hẹ́n tẹ́ ẹ bá ti ní nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́run a jẹ́ pé níta pèyín náà lẹ jẹ́ kẹfìrí nìyẹn torí pé ẹ ti ń sọ nìyẹn pé nǹkan kan wà tọ́lọ́run ò ní kọ̀ǹtrol lé lórí. ẹ̀jẹ̀ sọ́dọ̀ yìí yé wa sọ tí nǹkan bá ń ṣẹlẹ̀ sẹ́dàá èèyàn ò ní kọ̀ǹtrol lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n lẹ́yìn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ séèyàn èèyàn ṣẹ̀ wá wo kè kí lòun lè ṣe láti fi dín effect ẹ̀ jù láti fi dínkù. sọ táwọn bá fẹ́ ròyìn ọlọ́run wọ́n bá ní láàtà ṣùlù bíi ìlhàwádìí pé nǹkan kan kì í ṣẹlẹ̀ sí i. àwa ó sọ yìí pé á kí lẹ gbà pẹ̀lú ẹ̀. tẹ́ ẹ bá ní nǹkan kì í ṣẹlẹ̀ sí i tó túmọ̀ sí wípé nǹkan kan ò ní kápá lórí ọlọ́run àgbà nǹkan tẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ ni wípé nǹkan kan ò ní kápá lórí ọlọ́run débi pé ó fẹ́ ó kọ̀ kí nǹkan òun ṣẹlẹ̀ sí i. fápèjúwe sì àwọn kiri yó wọn lẹ takú mọ́lọ́run ọba lọ́wọ́ ni kì í ṣe pé òwú kẹ̀yà kètè rí ṣẹ́tìgbọ́rí wọn ní dáadáa lọ́lọ́run ọba gbà wọn ní gbogbo aburú tó ń ṣẹlẹ̀ ọlọ́run ò plan ẹ̀. abẹ́ẹ̀ sì gbọ́rí ni wọ́n ní gbogbo plan ọlọ́run ni pé kí dáadáa ṣẹlẹ̀ sẹ́dà wọ́n ní gbogbo èèyàn ń kú èèyàn ń ṣàárẹ̀ ilé ń wó mọ́tò ń dànù yẹn kọ́lọ́hún ò plan ẹ̀ wípé satan ló plan ẹ̀ mùsùlùmí wa dáhùn wípé tírú nǹkan wọ̀nyí bá ń ṣẹlẹ̀ sọlọ́run tí ó sì fẹ́ kó ṣẹlẹ̀ kí ni túmọ̀ yẹn a jẹ́ pé ìṣẹ̀lẹ̀ téèyàn ò fẹ́ tó dẹ̀ ń ṣẹlẹ̀ síyàn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti borí èèyàn náà ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó lè wá ń di ìṣẹ̀lẹ̀ yẹn ó ti lágbára jọ ẹni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí lọ ṣé ẹ tán ní sìn làá ti máa ń dáhùn pé rárá àti dáadáa tó ń ṣẹlẹ̀ àti ìdàkejì ẹ̀ tí ó wù plan pé kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìdí tó ṣe la sọ pé làákàyè tiwa ò pé a gbọ́dọ̀ wá sọ pé. nǹkan kan ń ṣẹlẹ̀ sọ́lọ́hún sọ́lọ́hún ọba ò fẹ́ kó ṣẹlẹ̀ ẹ̀yáàzùbẹ̀là ọmọ ànábì adam nírú ẹ̀ wà fún. so tí wọ́n bá bi wá léèrè pé ṣé nǹkan máa ń ṣẹlẹ̀ sọ́lọ́hún àwa ò dá wọn lóhùn wípé tó bá jẹ́ pé ń tẹ́ gbàlérò pẹ̀lú pé nǹkan kì í ṣẹlẹ̀ sọ́lọ́hún ọba ni pé nǹkan kan kò lè níkàápá lórí ọlọ́run débi ká wá ní ó fẹ́ ó kọ̀ kíní ọ̀hún jẹ́ ń pa láti ṣẹlẹ̀ kò sí rẹ̀ fọlọ́run ọba dẹ́dà. ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tẹ́ gbàlérò ni wípé tí nǹkan kì í bá ti ṣẹlẹ̀ sí i a jẹ́ pé gbogbo àwọn nǹkan tó fi ròyìn ara ẹ̀ á sọ pé kò nítumọ̀ bíi kíni ó ròyìn ara ẹ̀ póun máa ń bínú àwọn sifatul ikhtiyar sifatul fi'il àwọn ìròyìn tí mo pè ní ìròyìn nǹkan tó máa ń ṣe yẹn àwọn mọ̀tẹ́zílà tí wọ́n bá ní nǹkan kì í ṣẹlẹ̀ sọ́lọ́run ọba wọ́n fẹ́ káwa sọ pé bẹ́ẹ̀ ni nǹkan kì í ṣẹlẹ̀ sí i látara apá wa dáhùn pé nǹkan kì í ṣẹlẹ̀ sí i wọ́n á wá ní ẹ̀hẹ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ibi tó ti ń ròyìn ara ẹ̀ tóun ń bínú yẹn kò nítumọ̀ torí tẹ́ ẹ bá ti gbà pé ó ń bínú inú bíbí ti ń ṣẹlẹ̀ sí i ibi tó ti ń ròyìn rẹ̀ pé òun ń yọnu fẹ́rú kò nítumọ̀ torí pé tẹ́ ẹ bá ti ń gbà wípé ó ń yọnu inú dídùn ti ń ṣẹlẹ̀ sí i so either way you are in problem with them tẹ́ ẹ bá ní nǹkan kì í ṣẹlẹ̀ sí à kí lẹ gbà lérò pẹ̀lú ẹ̀ tẹ́ ẹ bá ní nǹkan ṣẹlẹ̀ sí kí lẹ gbà lérò pẹ̀lú ẹ̀ so wọ́n ní káwa bí wọ́n pé nǹkan kì í ṣẹlẹ̀ sí tí wọ́n sọ ohun tó bá jẹ́ tùmọ̀ ẹ̀ ni pé ìròyìn àbùkù ṣíṣẹlẹ̀ nǹkan tọ́lọ́wọ́n ọba ò fẹ́ kó ṣẹlẹ̀ kí nǹkan ọ̀hún máa wá ṣẹlẹ̀ sí wílí nílì ó fẹ́ ó kọ̀ tó bá jẹ́ ní tí wọ́n gbà lérò nìyẹn tí wọ́n fi ní nǹkan kì í ṣẹlẹ̀ sọ́lọ́hún. ṣòlúlù hawadi bìlá àánú dáhùn wípé mọ̀mtẹ́nìà kì í ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ní tí wọ́n gbà lérò ni pé gbogbo àwọn ìròyìn ṣe ó sọ̀kalẹ̀ ó bínú ó rẹ́rìn-ín tó bá jẹ́ pé ní tí wọ́n gbà lérò pẹ̀lú pé nǹkan kì í ṣẹlẹ̀ sọ́lọ̀ ni pé gbogbo àwọn ìròyìn nǹkan tó ń ṣe yẹn wọn ò nítumọ̀ torí pé àwọn nǹkan wọ̀nyẹn ò ṣẹlẹ̀ à á sọ pé rárá marudud á dá padà sí wọn lẹ́nu wípé kò rí bẹ́ẹ̀ torí pé kò bá àkéèdà ẹni tọ́lọ́run ọba ní kó jíṣẹ́ fún wa kò bá mu. bẹ́ẹ̀ náà ni wọ́n á máa sọ pé látàḥídùú hudud wọn á ní ọlọ́run ọba kò ní báńdírì tí wọn bá du ọ léèrè pé ṣọlọ́run ní báńdírì eléyìí náà tún dàbí ohun tí wọn fi ròyìn ẹ pé nǹkan kì í ṣẹlẹ̀ sí i wọn ní tá a bá wọnú quran tá a wọnú hadith a ní ríbi kankan tọ́lọ́run ti fẹ́ ròyìn ààrẹ tó ní òun ọlọ́run ọba tó wọn ò ní báńdírì ẹni tó wá ń du ọ pé ṣọlọ́run ní báńdírì tá a bá dá a lóhùn pé ọlọ́run ní boundary á kò sí páńpẹ́ tá a bá lọ́lọ́run ò sí kò ní boundary á kàn kó sí mi wọ́n ní ká léèrè pé kí ló gbà lérò pẹ̀lú kọ́lọ́hún ò ní boundary ẹ jẹ́ kí n wá ṣàlàyé tá a bá gbà kọ́lọ́hún ní boundary kí lè pé ó máa jẹ́ tùmọ̀ ẹ̀ nínú àwa sisters ẹni tọ́lọ́run bá ní kó ronú kan kankan tó lè jẹ́ tùmọ̀ ká sọ kọ́lọ́hún ní boundary wípé jazaki ó mì pé ọlọ́run ní limitation bá a ṣe wà ń bíbà yìí sìn ẹ rí i pé ògiri mọ́ṣáláṣí yìí wà ká àbẹ́ẹ̀kọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ògiri yẹn à ní kápá lórí ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni kì í ṣe yẹn nìkan ògiri yẹn fúnra rẹ̀ ó ti ṣẹ́ wa po tá a bá lọ́lọ́run ní boundary ohun tá à ń sọ ni pé bẹ́ẹ̀ ni adẹ̀rẹ̀ ọlọ́run ló dá gbogbo nǹkan a jẹ́ pé ohun tó jẹ́ boundary yẹn ó ṣe kí ni ó ṣẹ́ ọlọ́run ọba adẹ́dàpọ̀ nìyẹn gbogbo ń tá a bá ti ṣẹ́po àti níkàpá lórí ẹ̀. tó táwọn bá bí wá léèrè pé ẹ̀yin alùsùnà ṣọ́lọ́run ní boundary á dá wọn lóhùn kò fi bẹ́ẹ̀ ròyìn ara ẹnu quran ànábì ò fi ròyìn ẹ̀ ṣùgbọ́n kí lẹ gbà lérò pẹ̀lú ẹ̀ a lè dá yín lóhùn tó bá jẹ́ ń tẹ́ ń sọ pẹ̀lú pé ọlọ́run ò ní boundary ni wípé ọlọ́run ò dá nǹkan kan kí nǹkan òun wá ṣẹ́po ká wá sọ pé ibi tí agbára ẹ̀ mọ rèé ibi tí ìríran ẹ̀ mọ rèé ìgbọ́ràn ẹ̀ báńdìrì ẹ̀ rèé lẹ́yìn báńdìrì yìí ọlọ́run ò mọ ohun tó ń ṣẹlẹ̀ kò gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ túmọ̀ báńdìrì lọ́dọ̀ yín nìyẹn à á sọ fún ọ pé àwa náà gbà wípé ọlọ́run ò ní báńdìrì tó jọrọ eléyìí ṣùgbọ́n tó bá jẹ́ ìtumọ̀ àìní boundary ni nǹkan tí àwọn sufi máa ń lo àìní boundary fún táwọn mọ̀tẹ́sílà máa ń lo àìní boundary fún kí sì ni wọ́n máa ń lò fún ẹ gbọ́ dáadáa. tán bá bí àwa léèrè tó gbọdọ̀ lọ́run wà kí la máa ń sábà sọ àló wà ní sánmọ̀ torí pé ó júwe ara ẹ̀ mọ́ sánmọ̀. àwọn wá ní àyà quran tó sọ yẹn kò míìnà ẹ bẹ́ẹ̀ ọlọ́run tá à ń sọ yìí everywhere ló wà wíwà ní everywhere ó túmọ̀ sí pé kò sí nǹkan kan tọ́lọ́run ọba dá tọ́lọ́run ò sí nínú nǹkan ọ̀hún wọ́n ló wà nínú gbogbo nǹkan pátápátá débi pé táwọn bá fẹ́ júwe ọlọ́run àwọn kì í júwe pé ọba tó wà níbì kan pàtó wọn ń júwe ẹ̀ mọ́bì kankan pàtó torí wọ́n ti sọ pé everywhere ló wà tẹ́yìn náà bá ti wá lọ́lọ́run ní boundary ṣé nǹkan kan náà lẹ́ ń sọ àbí nǹkan kan náà kọ́ ẹ rí i pé tí wọ́n ń sọ ni wọ́n gbẹgbẹ ẹ̀yìn kùlé wá tẹ́yìn náà tẹ́yìn náà máa bá wọn sọ láláì mọ̀ ẹ̀yìn ti sọ pé lọ́wọ́n ọba is not everywhere wọ́n wá tún tì í sí yín lẹ́nu lọ́nà míì tẹ́ ẹ̀ ní mọ̀ wọ́n ní òkè ẹlọ́lọ́run is not everywhere a ní bẹ́ẹ̀ ni wọ́n ní òkè a ní bẹ́ẹ̀ ni wọ́n ní òkè ṣọlọ́run ní boundary tẹ́ ẹ bá dáhùn kó ní boundary ẹ ti sọ̀rọ̀ kẹfìrí torí pé níní báńdìrì ẹ ni pé báńdìrì ṣe ọlọ́run ọba po tẹ́ ẹ bá tún dáhùn pé kò ní báńdìrì ẹ tún kó sínú páńpẹ́ míì ọ̀nà ẹ̀hẹ́n táwọn náà sọ nìyẹn gbogbo nǹkan tí ò bá ti ní báńdìrì atẹ́gùn ò ní báńdìrì àbí ẹ rí pé kò síbi tí ò sí wọn ní bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé àìní báńdìrì ọlọ́run túmọ̀ sí pé kò síbi tí ọlọ́run ò sí àwọn àpá wa ni àwọn gbólóhùn tó bá dàbí eléyìí ẹ má yára máa mẹ́sì wá ẹbí wọn léèrè pé láàtà ṣùdùhùn ṣùdùd pé ọlọ́run ò ní báńdírì kílẹ̀ gbàlérò pẹ̀lú ẹ̀. tó bá jẹ́ bá a ṣe ṣàlàyé yìí wípé báńdírì tí a ṣe po àwa náà gbà kọ́lọ́run ò nírú ẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ báńdírì tó túmọ̀ sí pé ọlọ́run wà lọ́tọ̀ ẹ̀dá tó dá wà lọ́tọ̀ a máa gbà yí pé ọlọ́run ní báńdírì kí ni ìtumọ̀ pé ọlọ́run wà lọ́tọ̀ ẹ̀dá ẹ̀ tó dá wà lọ́tọ̀ ìgbà tó fẹ́ ròyìn ẹ̀ fún wa ọlọ́run wà ní sánmọ̀ ó tún wá jẹ́ pé yíra pé nínú sánmọ̀ tóun tún ń sọ ó tún níbi tóun fẹ́ ká ronú òun sí inú sánmọ̀ làga àláràṣí òun wà ó wá ní òun lékè lórí àga àláràṣí bága náà ṣe rí àlè ròyìn ẹ̀ ju bá nẹ́bí ṣe ròyìn ẹ̀ lọ ó ní àga aláràṣẹ ọlọ́run ọba àwọn mọ̀láìkà ń gbé ó fi hadith ròyìn báwọn hamalatul arsh àwọn mọ̀láìkà tí wọ́n gbé àga aláràṣẹ ọlọ́run ọba dúró bí wọ́n ṣe rí ọlọ́run náà sọ nu aya kan ní àwọn ǹjẹ́ mọ̀láìkà mẹ́jọ làwọn tí wọ́n gbé àga aláràṣẹ ìdúró now a lè sọ bága òun ṣe rí àga oníkẹ́ni onírin ni pákó ni wọ́n fi kàn ni ọlọ́run òròyìn ẹ̀ fún wa débi ká lè sọ pé màtíríà báyìí ni wọ́n fi ṣe ṣùgbọ́n ó tó fáwa láti mọ̀ pé tọ́lọ́run bá ń ròyìn ara ẹ̀ ó ròyìn ara ẹ̀ mọ́bì kan tá a lè fi júwe pé ọlọ́run wà láàyè ọ̀hún ẹ̀dá tọ́lọ́run ọba dá àwọn náà wà láàyè ibi tí wọ́n wà so tó bá jẹ́ ọlọ́run ní báńdírì ntẹ gbàlérò pẹ̀lú ẹ̀ ni pé ọlọ́run wà láàyè ọ̀tọ̀ ẹ̀dá tọ́lọ́run ọba dá wà láàyè ọ̀tọ̀ ọlọ́run àtẹ̀dá òru pọ̀ mọ́ra wọn àwa ò dá yín lóhùn pé ọba ní báńdírì. tó bá wá jẹ́ pé àìní báńdírì ohun tẹ gbàlérò pẹ̀lú ẹ̀ ni wípé kò síbi tí agbára ọlọ́run ọba ò dé ìmọ̀ ọlọ́run ìríran A dá yín lóhùn pé ó dáa tó bá jẹ́ yẹn láì ní báńdù yín túmọ̀ sí ìyìn táwa náà gbàgbọ́ nìyẹn. so ìdí tá ńlá ṣe ti kọ́kọ́ bí wọ́n kí ni wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn tí wọ́n ń lò ni pé ọlọ́run ò ló fún rẹ̀ ànẹ́bí ò ló fún rẹ̀ tá a bá yára sọ pé bẹ́ẹ̀ ni a gbà á sọ̀rọ̀ kẹfìrí tá a bá yára sọ pé bẹ́ẹ̀ kọ́ a gbà a lè tún sọ̀rọ̀ kẹfìrí àwọn á wá fi ní ti establish wọ́n á fi kó wa sínú èyí tá a fẹ́ẹ́ establish àwọn sufi àìní boundary yìí òun ni wọ́n gbàgbọ́ táwọn kan nu wọn fi ní téèyàn bá ṣe àzíkìrì dójú àmì èèyàn a máa ṣe hulul àtòun àtọlọ́run á di kan náà dídì kan náà ni pé kò sí pé ọlọ́run kan ń bẹ ń bì kan so ṣé hù ẹni téèyàn gbọ́wọ́ wúlìdí ẹ̀ tóun náà bá ṣe àzíkìrì dójú àmì yóò di ọlọ́run wàlẹ̀yàzùbìlà ọ̀rọ̀ kìfìrí ni so wọ́n kì wá ń lọ nípa eléyìí. nínú àwọn gbólóhùn yìí bákan náà òun ni kí wọ́n sọ yìí pé wàlá tàhídùhùl jihad ó fẹ́ jọ àìní báńdírì wọ́n ní àlè pé ọlọ́run mọ́ agbègbè kan pé agbègbè báyìí ló wà nínú ọ̀rọ̀ àwọn mọ̀tẹ́sílà ni táwọn àfáà tún bẹ̀ wá wọn ní ká má yàrá sọ pé bẹ́ẹ̀ ni ká má yàrá sọ pé bẹ́ẹ̀ kọ́. tọ́ba ní agbègbè bolọ́lọ́run ọba wà á bí wọn léèrè kí lẹ gbàlérò pẹ̀lú agbègbè. tó bá jẹ́ ń tẹ́ gbàlérò pẹ̀lú agbègbè ni pé ibi tó bá ti wà tá a bá jù ẹ̀ mọ́ ìmọ̀ ẹ̀ agbára ẹ̀ ìríran ẹ̀ ibẹ̀ nìkan ló mọ. a àgbà yìí pé agbègbè kan ló wà ṣùgbọ́n tó bá jẹ́ ń tẹ́ gbàlérò pẹ̀lú ẹ̀ ni pé ibì kan ló júwe ara ẹ̀ mọ́ ṣùgbọ́n láti ibi tó júwe ara ẹ̀ mọ́ yẹn kò síbi tágbára àtìmọ̀ àtìrírun ẹ̀ ò dé a wípé ó ní agbègbè tó júwe ara ẹ̀ mọ́ òun náà sì kí ni o sánmọ̀ ló júwe ara ẹ̀ mọ́ ṣùgbọ́n táwọn bá fẹ́ tí ọ̀rọ̀ yìí sí wa lẹ́nu wọn ò ní fi àlàyé yẹn kun àwọn àbáwa ni káwa ó béèrè ká tó máa sọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run lágbègbè tó júwe ara ẹ̀ mọ́ àbí kò lágbègbè ó ní boundary àbí kò ní boundary ṣé nǹkan máa ń ṣẹlẹ̀ sí i àbí nǹkan kì í ṣẹlẹ̀ sí i lastly lórí tọ́pìkì yìí wọ́n ní bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa kí ni pàápàá ọlọ́run àti ìròyìn ọlọ́run kí ni that kí ni sífà a ti ṣàlàyé yìí rí ọ̀tá tún fẹ́ fi kún un àwọn mọ̀tẹ́sílà máa ń fẹ́ tì sí áhàlù súnà lẹ́nu wọ́n á ní halivat hiya sifa ṣé dáàtì ọlọ́run ní sífà ọlọ́run now eh, àwa kọ̀ọ̀kan tọrọ àkídà díẹ̀ yé afẹ́ mi rí mo rí sísà mi kan tí wọ́n mi rí wọ́n ní dáàtì ọlọ́run yàtọ̀ sí sífà ọlọ́run àwọn àfáàní ẹ má sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ yí pé dáàtì ọlọ́run yàtọ̀ sí sífà ọlọ́run ẹ ti kó sí nǹkan tí wọ́n fẹ́ kú yín sí ẹ wá gbálàyé ẹ̀ tẹ́yìn bá ti sọ pé rárá vaati ọlọ́run yàtọ̀ sí sífà ọlọ́run wọ́n ní nǹkan tẹ́ ń sọ táwọn mọ̀tẹ́sílà dẹ́ ń sọ òun ni pé ọlọ́run ti ń bẹ nígbà kan rí tí yóò sí kankan nú àwọn ìròyìn yẹn pẹ̀lú ẹ̀ ìròyìn pé asemiya alkhaliq alqadir wọ́n ní nígbà kan rí ọlọ́run ń bẹ ó allah kò ní kankan nú àwọn ìròyìn wọ̀nyí ìgbà tó wá dẹ́dàá ó wá di alkhaliq ẹjọ ṣe ń fọlọ argument yẹn so lọdọ tiwọn ìgbà tó dẹ̀dá tán ló tó di alkhaliq tó bá jẹ́ khaliq pé ìgbà kan ń bẹ tí ò tiẹ̀ síròyìn kankan pẹ̀lú ẹ̀ tó bá lóun di mutakalim ìgbà tó sọ̀rọ̀ tán ló tó dà á síwájú bẹ́ẹ̀ kì í ṣọba sọ̀rọ̀sọ̀rọ̀ so táwọn bá gbà yí pé vati ọlọ́run yàtọ̀ sífọ̀ ọlọ́run yàtọ̀ ohun tí wọ́n fẹ́ kó wa sí ni pé àṣọlọ́ nǹkan ń bẹ bọ̀rọ̀ gini tí ò níròyìn kankan nígbà kan rí ó ṣe wá níròyìn ọ̀hún ẹ̀yin lẹ́sìn sọ yẹn níjọ́ tọ́lọ́run ti ń jọ́ lọ́run ní gbogbo ìròyìn ọlọ́run ti wà pẹ̀lú ẹ̀ so wọ́n á máa mú yín takuntẹ́ ẹlẹ́gbàgbọ́. wọ́n ní bákan náà tá a bá tún á dáhùn wípé vati ọlọ́run òun náà nìròyìn ọlọ́run a tún máa kó sí wàhálà míì kí làdánwò tá a máa kó sínú yẹn. àwọn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ní gbogbo àwọn sífáàtì yẹn kò sí kankan náà tó nítumọ̀. tẹ́ ẹ bá ti wá gbà yìí pé pàápàá ọlọ́run òun náà nìròyìn ọlọ́run á jẹ́ pé ní tí wọ́n ń sọ àsẹ̀mí alimutakalim alkarim alkadir arozak wọ́n ní gbogbo ẹ̀ kò nítumọ̀ kankan ó kàn ń tọ́ka sí átì kò nítumọ̀ pẹ̀lú ẹ̀. lẹ́yìn náà bá ní bẹ́ẹ̀ ni láti yàtọ̀ sí sífà nǹkan tí wọ́n ń sọ lẹ́kún sí yẹn ẹ wá gbọ́n táwọn àpá sọ. wọ́n ní ìgbàgbọ́ táwa ní sí láti ọlọ́run àti sífà ọlọ́run ni wípé nǹkan méjì tí wọ́n jọ ń rìn papọ̀ tí ò ṣeé yà débi káwa ní ọlọ́run ń bẹ pẹ̀lú láti ẹ̀. sífà ọlọ́run àti quality tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ lójú ìjọba búra ká máa mọ̀ pé ìròyìn tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ pátá ó lẹ́pọ̀ mọ́jà tìyẹn wọn ò yára. ibikíbi tá a bá ti ń fi sípò ọlọ́run ọba búra ká máa mọ̀ pé ráàtì ọlọ́run ọba náà la fi ń búra pàápàá ọlọ́run ìyẹn ló máa ṣàlàyé àwọn hadith kọ̀ọ̀kan. bí èyí tí anabi sallallahu alayhi wa sallam ó ti kọ́ apẹ́ ká máa sọ pé àrùn bìrì zẹtìlá wà kùdùrẹ́tìhì mi ń ṣẹ̀rì máa pé tí ibìkan bá ń dùnyàn lára nínú àwọn rókèà tó kọ́ wa pé ká ṣe ni pé ká ní mo fi iye ọlọ́run ọba àti agbára ọlọ́run mo fi wá ìṣọ́ kúrò níbi aburú ohun tó ń ṣe mí yìí. Iye ọlọ́run ìròyìn ọlọ́run ni. Kódúrọ́tìlá agbára ọlọ́run ìròyìn ọlọ́run ni. Tí wọ́n bá wá bí wá ẹ̀yin lẹ́dẹ̀ sọ yìí ẹni záàtì ọlọ́run yàtọ̀ sí sípò ọlọ́run ṣé a wá lè sọ pé ìròyìn ọlọ́run tẹ́ ẹ fi ròyìn ọlọ́run yẹn ìròyìn tí ò ní ṣe pẹ̀lú vati ni pé vati wà lọ́tọ̀ ìròyìn ẹ̀ lásán lẹ fi wá ràn ṣe àwọn àfààní rárá wọ́n ní gbogbo ibi tá a bá ti sọ pé iyì ọlọ́run iyì ọlọ́run pẹ̀lú vati ọlọ́run ni wọ́n jọ wà ibi tá a bá ti sọ pé agbára ọlọ́run agbára ọlọ́run pẹ̀lú vati ọlọ́run ni wọ́n jọ wà a ní sọ pé wọ́n yára wọn bí wọ́n ṣe fẹ́ ká sọ ọ́ a sì lè sọ pé ìkan gangan ní kejì ṣùgbọ́n wọ́n jọ wà papọ̀ ni. so iyì ọlọ́run ìríran ọlọ́run ìgbọ́rọ̀ ọlọ́run ìsọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run gbogbo ẹ̀ jọ wà ní pẹ̀lú ọlọ́run ọba làwọn àfa kìí ṣe sọ pé allahu wa ilmuhu ẹ̀ ní gbọ́ wọ́n sọ pé ọlọ́run ọba àti ìmọ̀ ọlọ́run ṣùgbọ́n a máa sọ pé allahu bi ilmuhi wọn á ní ọlọ́run ọba pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó túmọ̀ sí pé bíbẹ ọlọ́run pẹ̀lú ìmọ̀ ẹ̀ tí ń bẹ pẹ̀lú ẹ̀ làwọn ń sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n tá a bá ní ọlọ́run ọba àti ìmọ̀ ẹ̀ bí ìgbà tá à ń sọ pé ìmọ̀ ọlọ́run nǹkan kan ni lọ́tọ̀ tó yàtọ̀ sí ọlọ́run ọba ràtíyà so eléyìí ni ṣókí tá a fi kún àwọn nǹkan tí à ń fẹ́ ká gbọ́ àgbọ́yé ẹ̀ wípé àwọn gbólóhùn tí quran àti hadith òfin ròyìn ọlọ́run a máa bi àwọn mọ̀tẹ́sílà léèrè tí wọ́n bá bi wá pé ṣáà gbà wọ́n gbọ́ táwọn bá fi wọ́n ròyìn ọlọ́run a fẹ́ mọ kí ni wọ́n gbà lérò pẹ̀lú wọn tá a bá wá rí àlàyé tí wọ́n ṣe a ti bẹ̀ mọ̀ bóyá ó bá ń táwa gbàgbọ́ mu ká àfúrámẹ̀ àbí kò gbá mu ká dá a padà sí wọn lẹ́nu ká sí abala fek kíba eléyìí jẹ́ ohun tá a fi lékún nínú àgbọ́yé àkéyídà lẹ́nìí. ní abala fek a yẹ ọ̀rọ̀ kí ló ń jẹ́ ìpín wò lọ́sẹ̀ tó lọ a sì dárúkọ àwọn tí ẹ̀rí wà fún pé wọ́n jẹ́ ẹ̀gbin dórí ẹlẹ́ẹ̀kẹrin a ní ìgbẹ́ ìtọ̀ almaziu tí mo ṣàlàyé pé àwọn olóyìnbó ń pè ní seminal fluid tó máa ń jáde téèyàn bá ń ronú nípa sex nípa jìmá then almaziu tí mo ṣàlàyé pé táwọn ọkùnrin bá advancing age tán bá ti tọ̀ wọ́n ló máa ń bá ìtọ̀ jáde òun ló máa ń jẹ́ the last thing the last few drops lẹ́yìn ìtọ̀ ọkùnrin tó bá advancing age. ìkarùn-ún fẹ́ni tó bá ní tíra ẹ̀ lọ́wọ́ page seventy two demul haib nínú àwọn nǹkan tó dájú pé ẹ̀gbin ni tí ò gbọdọ̀ wà lára aṣọ kápaṣọ náà ṣe ìrìbádà demul haid ẹ̀jẹ̀ haila ẹ̀jẹ̀ menstruation. torí hadithi asma ọmọ abibakar tó sọ báyìí pé kuntu qalat ya rasulallah ixdana yusibu tawbaha min demul haid kayfa tasna tí ẹ̀jẹ̀ ṣáídà tó bá wà lára aṣọ ìkànnù wa kí ni kó ṣe. anabi ni taxituhu fún matakurisuhu bilma fún matandaxu fún matusallifi. anabi ni kó fọwọ́ ha tó bá ní kó fọwọ́ ha lásán tí ò tún ní kó ṣe nǹkan míì ká ní bẹ́ẹ̀ ló ṣe dákẹ́ mọ́ ni. a máa gbọ́ yé pé ẹ̀jẹ̀ haida kìí í ṣẹ̀gbẹ́ because tẹ́jẹ̀ bá wà lára aṣọ tó bá gan mọ́ tá a bá fọwọ́ ha ṣe àpé pé ìfẹ́ ṣì máa kù lára aṣọ yẹn kì bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe fọ́mọ ni àwọn àfa ò ní sọ pé gbìn ni wọ́n kàn lè sọ pé n tó kó ni ní ìrira ni ṣùgbọ́n lẹ́yìn tó ní kó fọwọ́ ha ó ní kó tún á fi omi fọ ibẹ̀ kó tún fọwọ́ gbòó. tó túmọ̀ sí pé àfẹ́kẹ́gbìn ẹ̀ wà ń bẹ̀ àfẹ́ kí àpá ẹ̀ náà wà ń bẹ̀ tó ti yé wá ń sìn ìyẹn làwọn afáàfin dìímú pé ẹ̀jẹ̀ haida ẹ̀gbin ni ó ní ká fọwọ́ ha kúrò tó bá ti gan mọ́ ká tún wá fomi fọ́ kúrò kí ìfẹ̀tẹ̀ má ṣẹ̀kù a jẹ́ pé nínú táǹkà lẹ́gbìn haida ẹ̀jẹ̀ a máa jẹ́ ìkarùn-ún ìkẹfà rọ́ọ̀fù màlá yóò kẹ́ láàmú wọ́n bá bí wá léèrè wípé ìgbẹ́ ẹranko ṣẹ́gbẹ́ ni àbẹ́gbẹ́ kọ́ ó ṣe pàtàkì pàápàá jùlọ àwa ohun tá à ń sin bóyá poultry ẹlòmíì lẹ́dìẹ̀ ń lé ìgbẹ́ ẹdìẹ̀ máa ń rùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bó ṣe ń rùn tó ṣé téèyàn bá wọnú poultry tó fáwọn ẹdìẹ̀ lóúnjẹ jìlìbáàbọ̀ ẹ̀ wá kógbọ ẹdìẹ̀ àsìkò òun wá tó ó wá sáré ṣàlọ́ àlá wọ́n wá ní ó mú jìlbáàbù yìí ti kó gbẹ díẹ ó wá ti kí bẹ́ẹ̀ ṣé mo pé kò sẹ́ni tó ya láìmọ̀ kan bẹ́ẹ̀ tí ò bá kọ́ nípa ẹ̀sìn islam wàláhì ìgbẹ́ ẹ̀jẹ̀ ni mò ń sọ yìí o èyí tí kì í ṣègbẹ́ díẹ ìyẹ̀pẹ̀ ilẹ̀ lásán tí jìlbáàbù yìí ń kú ẹ rí i pé àwọn ìyàwó máa pè é pé ẹlẹ́hàá aṣọ yìí ń kó yẹ̀pẹ̀ tẹ bá dẹ̀ wọ́n mọ́ṣáláṣí pẹ́ kírun wọ́n wò pé wọ́n ṣe ń fi ẹ̀gbẹ́ kírun báyìí ìyẹ̀pẹ̀ ilẹ̀ kì í sì ṣẹ̀gbìn ẹ̀jẹ̀ ṣe ń gbọ́là yìí yé ó lè jẹ́ èrí ó lè jẹ́ dọ̀tí kì í ṣẹ̀gbẹ́ ẹ̀gbin nìkan ló lè lẹ̀ máṣọ táṣọ yẹn ò ní kírun. wọ́n wá ní ìgbẹ́ dábà ṣé gbogbo dábà èyí tá à ń jẹ àti tá ń jẹ tá kì í jẹ ṣé gbogbo ẹ̀ lẹ̀gbin wọn ni rárá. èyí tí ìgbẹ́ ẹ̀ jẹ́ gbin òun nìyí tó bá jẹ́ pé ẹran èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ bíi kí ni ajá ẹlẹ́dẹ̀ títíyé àtàwọn ìmíì tó jẹ́ pé ààrẹ rí pé wọ́n jẹ́ ìwọ̀ gbogbo ẹranko tó bá máa ń dọdẹ ẹranko bíi tiẹ̀ lion um, kìnìún tiger ẹkùn títíyé àtàwọn míì tó jẹ́ pé ẹran bíi tiwọn làwọn máa ń yẹ ajẹ àbẹ́yẹ tó bá jẹ́ pé irú ẹ̀ làwọn náà máa ń ṣe àṣà àṣà náà ń dọdẹ eagle kọnọkọnọ tó jẹ́ pé àwọn náà máa ń ya ẹranko bíi tí wọ́n jẹ́ ní olóògbò well àwọn àfààyè olóògbò kúrò wọ́n dẹ̀ sọ reason wọ́n nígbà tí wọ́n bí wọn bí anabi nípa ẹ ó ní ìnáha mìíràn àfihàn àlékún nínú àwọn ẹranko tó ni tí bẹ́ẹ̀ bá ni anabi ò ní gbà kó parapò wá yọ ìyẹn kúrò tó ti now ṣùgbọ́n yàtọ̀ sí yẹn the general principle ni pé gbogbo ẹranko tó bá ti jẹ́ pé èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ gbogbo fluid tó ń jáde lára ẹ̀ ìgbẹ́ ẹ̀ ìtọ́ ẹ̀ èèwọ̀ ni pé kó kàn wá láṣọ torí pé ẹ̀gbin ni gbogbo ẹranko tọ́lọ́run bá ti láàlẹ́ jẹ ìgbẹ́ ẹ̀ àtìtọ́ ẹ̀ ó lè kó wa ń ríra o ó lè ro o kì í ṣẹ̀gbin débi pé tá a bá ṣe ìbádà tán tá a wá rí i pé ó wà lára aṣọ wa ká wá ní ká lọ tún aṣọ yẹn pọ̀ ká tóun yẹn kí ẹjọ ṣàlàyé yìí wa eléyìí pẹ̀lú ẹ̀rí ni o kì í ṣe pé àwọn àfa kan déédéé rò ó wọ́n ní abdullahi ọmọ masoud ó ní òjíṣẹ́ ńlá fẹ́ gbọ̀nsẹ̀ ńjọ́ kan ó wá pa òun láṣẹ wípé kóun wá òkúta mẹ́ta wá ó lóun wá wò ìgbà tí òun máa mú tóun mú dé ó ní mẹ́ta náà ni ṣùgbọ́n kì í ṣòkúta ó jọ òkúta ni ẹni bá gbé lábúlé rí tó bá rí ìgbẹ́ ẹṣin àbí ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ìgbẹ́ màálù lẹ́yìn tó òòrùn bá ti pa á tójó rọ̀ fún ọjọ́ pípẹ́ èèyàn lè ṣì mú fòkúta á máa rún lọ́wọ́ bíi bisikíìtì ni so nígbà tá ànábì ni kó lọ mú òkúta wá ìgbẹ́ dábà tó ti gbẹ mẹ́ta lòun kó wá ó wá jẹ́ níjọ́ náà lọ́hùn ìgbẹ́ ṣé ń ṣe gbẹ kẹ́tẹ́kẹ́tẹ́ àbí nǹkan ló mú wa ó nígbà tó ń wá kó ànábì wa ni ó ní fọwọ́ jẹ́ tù ó ní kí ni bẹ̀sẹ̀ láti ta àhàjàr ọjọ́ tó lọ́wọ́ àhàjàrẹ́ wọ̀rọ̀ òrùka àti ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ó lóun rí òkúta méjì òun fi ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ṣì kẹta tó dẹ́ni tó bá lọ gbọ́nsẹ̀ àbí tó bá lọ tọ̀ tí ò bá rómi ànẹ́bì ni tó bá ti wọ́ òkúta mẹ́ta láti fi nu ara ó ló ti tó fún un kódà kò sọ pé tómi bá wá dé ó tún láti lo omi compulsory kò sọ bẹ́ẹ̀ àwọn àfa wa ni kò sọ compulsory kódà kò sọ pé mustahabu ni ẹ dákun ẹ yé dáadáa tá a bá wà níbi tó jẹ́ pé omi wà ká lomi ló dáa jù ṣùgbọ́n tí ò bá sómi téèyàn bá wá ní tissue paper nínú báàgì ẹ̀ ó wá lo tissue paper yẹn ìgbà tó wá fẹ́ kírun ó wá rántí pé àlẹ́ kan tó ń lọ ìzàrò òun tíṣú pépà lòún mà lo àbókúta lòún lò tó bá ti lo òkúta yẹn tó mẹ́ta àbí tíṣú pépà yẹn ó tó ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi nu ara ànẹ́bí ní àjìzá àhùn ó ti tó fún un. àwọn àfáà ní nǹkan tá ànẹ́bí ń sọ ńgbà tó kó ti tó fún un òun ni pé tómi bá wá dé tómi yẹn bá tún wá ní à òun ò lè fi ara yẹn kírun ó dìgbà tóun bá lọ lo omi kí ló ń sọ yẹn ìńtà nẹ́bì ló tó òun mọ ìyá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ òun sọ pé ànẹ́bì gan ò mọ ìmọ́ra tó òun àbí kò ka ìmọ́ra kú tóun nìyẹn so lẹ́ẹ̀kan sí gbogbo ibi tá a bá wà tí ò bá ti sómi ń bẹ̀ tá a lè lò tá a bá ti lo òkúta mẹ́ta àbí nǹkan míì nínú nǹkan táwọn àfáà ló lè rọ́pò òkúta bíi tíṣù pàpà lẹ́ẹ̀mẹ́ta tá a bá ti fi mú ara ànẹ́bì ló ti tó wa. tí àsìkò òórùn bá tó àní àtúnṣe ẹ lọ lo omi àfi tó bá jẹ́ pé a tún lọ tún ìgbọ̀nsẹ̀ yẹn so ẹni tó wá ń sọ̀rọ̀ níbà yìí abdullahi masoud ó nígbà tó ní pé òun òkúta wa òkúta méjì lòún rí èyí mú sì kẹta màálù ni ó ló gba òkúta méjèèjì lọ́wọ́ òun sọ màálù yẹn nù ó wá ní rí làwọn àfáà ti wá ní ìgbẹ́ màálù oh, sorry ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ má bínú ẹjọ́ wọ́n ní ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì pélẹ́gbin torí pé ó ṣe jíjẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ó ṣe léèwọ̀ so n tó ṣe déédéẹ̀ ìgbẹ́ ajá ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ikùn mú ajá ìtọ́ ẹnu ajá ìtọ́ ẹnu ẹlẹ́dẹ̀ gbogbo àwọn fúlù tó ń jáde lára wọn ẹ̀gbin náà ni ló fi jẹ́ pé ààrẹ rí mùsùlùmí tó yanjú tí islam ẹ̀ yé kó lóun fẹ́ máa sin ajá nínú ilé òun yàtọ̀ sí pé anabi làwọn màláìkà ò ní wọlé tájá wà kò sí bí òṣèlú máa fẹ́ fara kò yàn itọ́ ẹ̀ nǹkan kan máa yíyàn lára ẹni tí ń bá ń kírun kò lè máa bájá gbé yàtọ̀ sólógbò ẹni bá kórìíra ológbò ó kàn kórìíra ẹ̀ ni ànábì òṣèyàn léèwọ̀ láti bá wa gbé. kò dẹ̀ kò sọ gbogbo àwọn nǹkan tẹ́yìn yorùbá máa ń sọ nípa ológbò gbogbo wọn yẹn pátápátá òjìji ara yín ló ń dẹrù báyìí wọláì téèyàn bá mọ ọlọ́run ọba tán ẹni tó ń bẹ̀rù àánú àánú àṣeyàn pé a eléyìí máa gbọ́ o ṣé ni gbogbo ẹranko ológbò lẹ kí wọn máa bẹ̀rù. ànábì irú yẹn ó ní iná hamina nínú ẹranko ìyá máa mọ̀ wípé ọlọ́run yẹ pẹrẹ kìtìrí púpọ̀ wọláhì. now ìkẹfà àbí ìkeje nínú àwọn ẹ̀gbin ó ní lu'abul kelp ìtọ́ ajá well lu'abul kelp torí pé bí ìkẹfà tó mẹ́ńsàn sí ọ̀rọ̀ ìgbẹ́ ló ń sọ ìgbà tó débì yìí ó mẹ́ńsàn ìtọ́ ajá ẹ ẹ dákun foríjì ẹ dà pé ahọ́n ti sáré. ju bí mo ṣe fẹ́ ránṣẹ́ lọ. ìgbẹ́ ẹranko tó bá jẹ́ haram láti jẹ haram ni. ìtọ́ ẹ̀ wọn ò generalize. àwọn kan jẹ́ haram àwọn kan ò jẹ́ haram tá a bá débẹ̀ máa ma ṣàlàyé. kẹ́tẹ́kẹ́tẹ́ tá a rẹ́rìí pé ìgbẹ́ ẹ̀ jẹ́ yìí a rẹ́rìí pé ìtọ́ ẹ̀ kì ṣẹ̀gbìn. so ká má generalize. but in the case of ajá bẹ́ẹ̀ ni àtìgbẹ́ àtìtọ́ tiẹ̀ méjèèjì ẹ̀gbin ni. ó ní ànábì sọ fún wa pé tájábà tẹnu bọ abọ́ ẹnìkan nù wa káfọ́lẹ́ ẹ̀ẹ̀méje ká wá rí i pé fífọ̀ káfọ́lẹ́ lẹ́ẹ̀keje yẹn ìyẹ̀pẹ̀ la máa fi bó tí ò bá jẹ́gbe kò ní ká ṣe báyìí. now kí ni ìfẹ́ ti fífi ìyẹ̀pẹ̀ gbó mo gbọ́ wípé àwọn. cyst kan wọ́n ní nínú nǹkan tí wọ́n rí i pé ó máa ń pa microorganism tó ń cause rabies ṣe mọ àrùn rabies tí ajá dìgbòlugi bá jẹyàn jẹ wọn lẹ́nìyàn máa gbóbi ajá ó máa ń yára pààyàn bọ́n yẹn. ròyìn awọn now àwọn kan àwọn kòkòrò kan ni tó máa ń wà nù tọ́ ajá tó ń cause rabies now ìgbà tá ànábì júwe kínní yìí fún wa sáyẹ́ǹsì tí ìdè lẹ́bù tí wọ́n mọ̀ pé nǹkan kan tiẹ̀ wá nù ẹ̀ sílíkà ìyẹ̀pẹ̀ tó ń parí bíìsì ọ̀tún wọn padà wá ṣe àyẹ̀wò débẹ̀ tí kìí ṣe pé àwọn ń ṣe nítorí súnà wọ́n ń bá tiwọn kiri ni wọ́n á padà discover yìí pé nínú ìyẹ̀pẹ̀ nǹkan tó máa ń hinda growth rabies wà bẹ́ẹ̀ but òjíṣẹ́ ńlá jẹ́ pé ọba tó ran wa náà ló dá science òun jíṣẹ́ ọlọ́run fún wa eléyìí a máa jẹ́ àlékún fún wa kí gbàgbọ́wọ́ túbọ̀ rinlẹ̀ pé tó bá ti ní solution bẹ́ẹ̀ nù kankan ká gbà pé solution bẹ́ẹ̀ nù so wọ́n ní tá bá fi whatever tó ń jẹ́ omi tó wà lára ọ̀tọ̀ afọ abọ́. naam so gẹ́gẹ́ bí tí mò ń sọ lọ ìgbẹ́ ajá wọ́n kà kún ẹgbẹ́ keje. ìkẹjọ lahmul khizir ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ yàtọ̀ sí pé jẹ́ èèwọ̀ fún wa láti jẹ kì í ṣe nǹkan tí a fẹ́ kí ó kan aṣọ wa ẹ̀gbin ni torí ọlọ́run ọba ní nínú ayatul quran uh, suratul anam page one aya one four five ó ní kúlù. لا أجد فيما أوحي إلي محرما على طعام يطعمه إلا أن يكون ميتا أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس صفوا wípé ààrí nǹkan kan nínú tí ọlọ́run ọba mi ṣe léèwọ̀ fún àwa mùsùlùmí àfi kó jẹ́ ìrìn tó ṣe léèwọ̀ fún aláti consume àfi kó jẹ́ kí ni o òkúńbété àbí ẹ̀jẹ̀ abẹ́ran ẹlẹ́dẹ̀ for inna hori ẹ̀gbin ni. however ṣé jíjẹ́gbin ẹran ẹlẹ́dẹ̀ ṣé ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́ran ẹ̀ bá kàn wá lára aṣọ yẹn ò kírun àbí pé ó kàn jẹ́ nǹkan èèwọ̀ fún wa láti jẹ mahalumiza àwọn àfáàfáà láàrin ara wọn. tó ti yé ọ̀tí tó fi wá náà ni pé ká kà má wọn torí bá sọ yìí pé rìtù ni wàláhù àlàm. ìkẹsàn-án nínú àwọn nǹkan ẹ̀gbin alimẹ́ta òkú òun náà ni gbogbo ẹran pípé adu tó fi kú. now jíjẹ́ ohun tó túmọ̀ sí ni pé kíkú tó kú yẹn a fẹ́ ká lo àwọn part rẹ̀ ká láà fẹ́ fi ṣe nǹkan kan tó ń jẹ́ wòsàn ẹran tá a bá lò ń pọ́n kópa aláǹgbá tá a múrò ẹ̀ tá a fi nọlẹ̀ tá a wá ní àtijọ́ oògùn fún mùsùlùmí láti lò òkú ìbẹ́tẹ́ ni o torí pé àdú bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ ológbò ni wọ́n lò wọ́n tẹ̀bà ẹranko tí wọ́n bá lò tí kì í ṣe pé wọ́n dú nídùú tíṣẹ́ rà ní ká dú ẹranko bíi tiẹ̀ òkú mbètè ni ó kú fúnra ẹ ní o mọ́tò ló gbá ní o ẹ̀gbin ni tí nǹkan bá ti wá jẹ́gbin ọlọ́run ò fẹ́ ká fi ṣèwòsàn ìyẹn la ti máa wá káàánú fáwọn àáfàá tí wọ́n máa ń lo orí ológbò orí aláǹgbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá tiẹ̀ jẹ́ kó ṣẹ̀tọ́ ká fi àwọn ẹranko wọ̀nyí ṣèwòsàn ọlọ́run ọba pa wá láṣẹ pé èyí tí a bá fẹ́ lò nínú àwọn ẹranko fún ìlò tó bá ṣẹ̀rí àmú ká du nídùú tóun ọlọ́run ọba ní ká du ẹranko tá a bá fẹ́ gbẹ̀mí wọn ni. a wá rí i pé ọgọ́rọ̀ àwọn tá à ń sọ yìí òkú ǹbete ni wọ́n máa ń fi ń ṣèwòsàn ìyẹn tiẹ̀ ti kọ́kọ́ nọlifáì pé ṣéwòsàn òun tiẹ̀ tọ́ àbí kò tọ́. so gbogbo ẹranko tó bá jẹ́ tó kú fún rẹ̀ ẹ̀gbin ni àfi skin ẹ̀ ìyẹn ni pé awọ ara ẹ̀ tá a bá lè yọ tá a wá treat ẹ̀ pẹ̀lú chemical tí wọ́n ń pè ní adibal ìyẹn ni adab ìyẹn ni pé ká ṣe nǹkan táwọn kí wọ́n ń pè nínú chemistry náà treatment náà ni but ó tún ní orúkọ kan bọ́n ṣe máa ṣe láyé àtijọ́ ni pé wọ́n bá fa irun lára ẹranko yẹn wọ́n á sa sílẹ̀ wọ́n á da irú gbóná lé lórí wọ́n máa ń ṣe fún àwọn ẹran léyà tó tó di pé ọlọ́run ní kí rọ́ọ̀gì wá kárí ayé rọ́ọ̀gì ni ò jẹ́ káwọn bàbá wa ṣe mọ́ but nígbà yẹn wọ́n á nà án wọ́n á kó orú gbóná lé lórí á pa gbogbo òórùn àtẹ̀gbin tó wá fẹ́ wà lára ẹ̀ tiẹ̀ jẹ́ pé awọ ẹran léyà kì í ṣẹ̀gbin fún rẹ̀ torí pé ẹran halal ni wọ́n dẹ̀ du fún jíjẹ ni ṣùgbọ́n gbogbo ẹran kó tó wá jẹ́ pé kú fúnra rẹ̀ awọ rẹ̀ ká tó lè lò ó a ní láti tú ìtì ẹ̀bẹ́ yẹn kó tó má jẹ́ ẹ̀pẹ̀ mọ́ òun náà ni hadithi sọ pé ìdá dúbẹ̀fẹ̀ ihab fọkàtọ́hù gbogbo awọ tá a bá gbà lára ẹranko tó bá jẹ́ ẹranko halal tí wọ́n bá ti treat ẹ̀ chemically ó ti di tọ́hìr ṣùgbọ́n kó tó treat bẹ́ẹ̀ yẹn ẹ̀gbin ni a nífẹ̀ẹ́ ká lo any part of it sára wa láti fi ṣe ìbádà so eléyìí ni ẹ̀gbin kẹsàn-án ẹ màá dá ẹnu dúró ń bì báyìí ẹ jẹ́ kí n sáré kí n sáré ran yín létí àwọn nǹkan tá a kà ní ẹ̀gbin nọmba one ìgbẹ́ ọmọ anabi adam nọmba two ìtọ́ ọmọ anabi adam ìkẹta almaziu ìkẹrin alwajiu ìkarùn-ún ẹ̀jẹ̀ haidọ̀ ìkẹfà ìgbẹ́ dábà tọ́lọ́mùbá ṣe léwọ̀ ìkeje ìtọ́ ajá ìkẹjọ ẹran ẹlẹ́dẹ̀ ìkẹsàn-án òkú ńbete kò parí síbẹ̀ but a máa tẹ̀síwájú tó bá di next sitting lágbára ọlọ́run ọba so màá dẹ́ni dúró bíbá yìí láti gba contributions and questions mo rán alẹ́ tílẹ̀ sí pé eleven thirty on the dot láti máa ń bẹ̀rẹ̀ mo rí pọ̀pọ̀lọpọ̀ wa towards the end la ń dé yes um, ká ṣe ní pápá pàkálẹ̀ ní ẹ̀nà ọ̀pẹ̀ fáwọn questions wa ẹjọ́ máa kejì sàmàlẹ́kùn mu ẹ bá wa protections fún èèyàn mẹ́wàá look round ẹ tàn nísàlẹ̀ ọkẹ́ ẹgbẹ́lẹ́ yìí. One, two, three, four five, six, seven, eight, nine, ten. Ṣalẹ̀ tó ní question láti gbọ́ aṣákèésí lórí àwọn kọ̀ọ̀kan tá a ṣe sọ́tẹ́lẹ̀ rí contribution tí ò bá sí question number one. Asalaamualeykum. Aleykum salaam wa rahmatulah. Now, question mi kò ń ṣe lórí topic pẹ̀lú. Okay, kò má tẹ̀ mo fẹ́ bèèrè pé èèyàn tó ní ìyá méjì. naam. ìyá tó bí. naam. àti ìyá tó tọ. naam. ìyá tó bí yẹn ó ti gbélẹ̀ láti kékeré. ok. ó ń ṣe pé bí ó gbélẹ̀ fọ̀kàn ó gbélẹ̀ ó ń ṣe fàájì lọ. naam. ibi tó wọ́n ké látàrọ̀ dálẹ̀. naam. wọ́n lọ pé bàbẹ́ bàbẹ́ wa lọ gbé fúyàwó kejì. ok. pé kó máa gbọ́. ó dẹ̀ tọ́ tóbi dàgbà tọ́mọ yẹn ò fi mọ̀ jẹ́ tó ìgbà tó wá dàgbà ta ni tó ṣe dáadáa sí jù nínú àwọn méjèèjì. ok àkọ́kọ́ ló ni pé ìyá ò ṣe pààrọ̀ nínú islam ẹgbọ́n yẹn dáadáa ẹ̀yin lẹ́ pé ní ìyá méjì ìyá kan ló bi ẹnìkan ṣèṣe ìyá fún ni kò sọ́ di ìyá tó ti yé ọmọ tí mi ń bí tí n bá fẹ́ lo gbólóhùn àánú mo lè ní tàhálì yẹ́bùnì máa bọ̀ ń bí ìwọ ọmọ mi àbẹ́ ẹ̀kọ́ ni gbólóhùn àánú nìyẹn ṣùgbọ́n kò ṣe ẹni ẹlẹ́ni ẹni ìyá fún un mú dáadáa. ìkejì wa ni wípé ṣe rí àṣẹ ọlọ́run pé ká ṣe dáadáa sáwọn òbí kò fi májẹ̀mú sí o wípé táwọn náà bá ṣe dáadáa sí yín. ṣe gbọ́dọ̀ mi ẹ̀rí ọlọ́run pa àwọn láṣẹ kí wọ́n tọ́ yín nítorí tòun ó pè yín láṣẹ tẹ́yìn náà bá ti wá tó dáṣe kí ẹ ṣe dáadáa sí wọn kò sọ pé ẹ kọ́kọ́ béèrè báwo ni wọ́n ṣe ṣe sí wa sígbà táwọn kékeré àṣẹ tó pa ẹ̀yìn òun ni kẹ́yìn ò jẹ́ èyí tó pa àwọn táwọn náà bá déwájú ọlọ́run wọ́n ṣe eré wọn ò ṣe wọn máa fún lábọ̀ ẹ jẹ́ sẹ́gbẹ́rẹ́ yẹn ká ìmájì pé irú tí wọ́n béèrè yìí ó ṣẹlẹ̀ séèyàn nítòótọ́ èèyàn á gbìyànjú láti ṣe dáadáa sẹ́ni tó tọ́ torí pé à ọlọ́run ran síyàn láláàánú ṣùgbọ́n ibikíbi tí text bá ti sọ wípé ààyè ìyá kan ṣoṣo ló wà èèyàn ò gbọ́dọ̀ fìyà tó tọ́ yàn tí kì í ṣòun ló bí yàn kéèyàn á fi rọ́pò ìyé yàn lẹ́yìn tí wọ́n ti mọ ìyé yàn ẹ jẹun fún example àwọn nǹkan kan wà tó yẹ pé bóyá ìyé èèyàn nìkan ni wọ́n ní oníyọ̀ǹda láti ṣe wọ́n wá ní kámúyà yẹn wá a ní sọ pé torí pé ìyá kan ló tọ́yàn a ní pè ìyá tó bí wa ìyá tó bí wa náà nìyá wa ìyá tó tọ́ wa ṣàánú wa a dẹ̀ sọ pé àní ṣe dáadáa sí i ṣùgbọ́n mo ti rántí hadith tí sísà mi ń sọ hadith pé ta ni kí n ṣe dáadáa sí jù tànàbì ni ìyá ẹ ìyá ẹ ìyá ẹ ẹ̀yìn náà ló tó kan bàbá text yẹn ìyá tó bí ni lọ́mọ lànàbì ń rí fáàsì kódà tó bá jẹ́ pé níjọ́ tó bí tó gbéyàn lẹ̀ ó tiẹ̀ plan pé kí wọ́n pààyàn ọlọ́run ò kọ pé káwọn assassins tó rán orí yàn pa ni èèyàn wá dàgbà tán ni a kì í ṣe pé gbé ẹjù lẹ́nìkan kódà ó fáwọn ẹni báyìí báyìí ló pé kán yọǹkà ẹ ọlọ́run ló mú ẹ gbé ló gbé fò èèyàn ti wá mọ̀ pé iye èèyàn náà ni ṣé ń gbọ́ wàláhì responsibility wa sí náà ni pé a ń láti ṣe dáadáa sí i láti máa déwájú ọlọ́run ṣé mo ti answer question yìí. now but stars eh, eh, oh, another thing lórí ẹ ni pé ṣé ọmọ yẹn ìyá tó tọ yẹn ìyá yẹn ò bímọ òun ló fi ṣọmọ ó dẹ̀ ní nǹkan ṣó lè jogún ẹ̀. question adoption nìyẹn nínú islam ẹgbẹ́ dáadáa a kì í adopt ọmọ nínú islam in the sense ti western world wọ́n fi ń adopt ọmọ táwọn bá adopt ọmọ number one ọmọ yẹn á máa jórúkọ wọn islam ṣe léèwọ̀ fáwa a gbọ́dọ̀ nítorí pé a gbọmọ tọ́ ká wá pa orúkọ bàbá ẹ̀ rẹ̀ ká forúkọ àwa ta gbàtọ́ ká fi rọ́pò orúkọ ẹ̀ ṣẹ́dìyẹn mú dáadáa. nọmba tù àwọn nǹkan téèyàn fi ń lẹ́tọ̀ọ́ sí ogún nínú islam tí kì í bá ṣe pé ìkànnú ẹ̀ wà involved láàrin èèyàn àtẹni téèyàn fẹ́ jogún ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká jogún ẹ̀ nínú téèyàn fi ń jogún ni pé kí ẹ̀jẹ̀ kó jẹ́ kan náà bàbá yìí ló bíyàn àbíyá yìí ló bíyàn which is not the case here nínú ẹ̀ ni pé kéèyàn fi márèèjì báyàn tán tó ti yé nínú ẹ̀ ni pé kéèyàn jẹ́ olówó tó tú ẹrú sílẹ̀ tá a bá ti wo gbogbo àwọn relationships yẹn tí ò sí kankan ń bẹ̀ ọmọ yẹn ò lè jogún ìyá yẹn ṣùgbọ́n ẹgbọ́n kò lè jogún ẹ̀ ó lè ṣe wíìlì. màá rìpítẹ̀ ẹnìkan jáde láyé nínú àwọn ọmọ àwọn kan lágbọ́yé pé káwọn má ṣòkú wọ́n wá nígbà tí wọ́n ṣe àdúrà ọjọ́ kẹta parí àdúrà ọjọ́ kẹta kò sínú fúnà ṣẹgbọ́n yẹn kò sí àdúrà àkànṣe àdúrà ọjọ́ kẹta àmọ́ lẹ́yìn pé ká lọ sin òkú wa ìjọkíjọ tọ́lọ́n bá ní ká ronú kan tó kó takú lórí pé kò fẹ́ẹ̀rí pé ká péjú ìjọ kẹjọ kò sí ti ìjọ kẹta gan ẹ má jẹ́ kí the fact báwọn àfáà ń péjú síbẹ̀ ìjọ kẹta ẹ má jẹ́ kó jẹ wá ohun tí ànábì sọ tó sọ nípa ìjọ kẹta ò ju pé tẹ́nikẹ́ni bá fẹ́ ṣe ọ̀pọ̀ pé ni ò jẹ́ kóun loko ni ò jẹ́ kóun rodò àgbáláyè láti ẹ̀ ti jókòó lé jíjọ́ kẹta lọ àfi obìnrin tó jẹ́ aya olóògbé ìyẹn ò tí ì sọ fún akótó bá dijọ́ kẹta yẹn o kẹ́bí kóra jọ kí wọ́n sọ kùránì kalẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé n tó gbà lérò nìyẹn ó yẹ ká rí inú ìṣe àwọn sàhábà. irú omi tó kọ̀ fún wọn tí ń wẹ̀ kí wọ́n bá tẹ̀lé gbóná ní gbóná iná pé ìgbà wọn kò ṣe é lọ ní tútù. gbogbo fáàmù yẹn ó ṣe bí ìgbà tá a bá ní ìyàwó ẹ̀gbọ́n tó mọ̀ jùlọ ló wá ń di ètò yẹn lẹ́yìn tó wá ìṣe gbogbo fún ní ẹ̀tàn wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o lè believe wípé kò sẹ́ni bọ́dì tó ní information nípa ẹ̀ kí ní ẹ̀kan lílé ṣẹlẹ̀ by accident ni òun fúnra rẹ̀ ẹ̀ máa já ara ẹ̀ yàn pé kò possible tí làákàyè wa bá gbà yí pé ètò kò lè jáde láti ibi àìsétò the order ètò tá à ń rí nílé ayé yìí ètò kan tó ń júwe pé ẹnìkan mọ̀ fáà ń bọ̀ ó sì fi àìbí ìkalẹ̀ dè wá ni kóun bí làákà ìṣe ẹ̀ léèrè pé tó pọ́síbù kí nǹkan kan má ṣíwájú mọ ẹni tó ń bọ̀ kó dẹ̀ sì ṣe irú nǹkan tó wà ń lẹ́yìn fún wa. tẹ́ ẹ bá fi yẹn pé kájíyèsí tó bá ní òun ò tó pọ́síbù á ní nature ni. tẹ́ máa fẹ́tán pè nature ìyẹn gan à ń bọ̀ wá débẹ̀ náà rà sídà. nature ni wípé bẹ́ẹ̀ ni nǹkan kan wà tó wà intelligent ṣùgbọ́n àfẹ́ pé nǹkan ọ̀hún lọ́lọ́run. sáwọn sáyẹ́ńtì bá sọ pé nature wọ́n á ní nature mọ̀ yìí pé tọmọ bá dé lẹ́bù kan ó nídìí oúnjẹ ẹ̀jẹ̀ tó máa ń jáde àbí haidọ̀ ẹ̀ ṣàkíyèsí pé agoyún kì í ṣe haidọ̀ ẹ̀jẹ̀ yẹn nature ń kọ́ ọ̀bá àtẹ̀ sí oúnjẹ fún ọmọ nature mọ̀ pé tọmọ yẹn bá ti jáde kúrò nú ó ní láti mọyàn ẹ̀jẹ̀ yẹn náà ló ń di milk tóbi jẹ́ pé tóbìnrin bá ti bímọ wọn kì í sábà ṣe haidọ̀ tó yẹ yín tó bá yá ọyàn ò ní ka lẹ́nu mọ́ létọ̀ náà kò fẹ́ ń gúgúrú èyí yọ sẹ́sẹ́sẹ́ níbi létọ̀ nìyẹn o tí wọ́n bá ti gbà yí pé létọ̀ wà intelligent ó mọ nǹkan ní ó mì pé consciousness wà fún létọ̀ nǹkan táwọn ń pè ní létọ̀ yẹn làwọn ń pè ní àlọ́ ó wà conscious ó mọ̀ wájú bá a ṣe mọ́ra wa lọ àwọn òfin recognize ẹ̀ ni wọ́n ṣe ń sátábẹ́ nature ẹ̀ lé help ẹ̀ ju kẹ́ ṣe àwọn àlàyé yìí lọ fún un tẹ́ ẹ bá ti ṣe tó bá lóhun ògbà ẹ̀ sílẹ̀ pẹ̀lẹ́rù ẹ̀ báwo ni ká ṣe relate pẹ̀lú ẹ̀ pẹ̀lú extreme caution ọmọ wa ò lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀rú ẹni bẹ́ẹ̀ sẹ́ǹgọ́ mi ọmọ yín ò lè kọ́ science lọ́dọ̀ ọ̀rú ẹni bẹ́ẹ̀ ẹ má jẹ́ pé kọ́mọ yín ní biology o evolution ló máa kọ́ ọ evolutionary theory ẹ̀ sọ pé ọlọ́run ò dá ẹni bẹ́ẹ̀ other subject tó bá wà irú physics ń sìn well ó lè wà hamlet but biology in particular hmm, subject tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí kò lè kọ́mọ yín ó lè kọ́mọ yín ní chemistry no harm tó fi yé but the best ni pé ká má tiẹ̀ jẹ́ káwọn ọmọ wa expose irú ẹni yẹn láti tẹ̀. tó sábà bá ń ba díì pẹ̀lú extreme caution ni á fàyè gbà níwọ̀n tí ò ní kó bá ẹ̀sìn wa. question number six tàbí number six. Allez dẹ̀ fake product ni wọ́n fake orúkọ company kan wọ́n fi ń ta ọjà yẹn táwa lè rà á ká tà á àbí ká lò ó mi ní problem pẹ̀lú lílo ẹ̀ rárá ẹni tó pè ní nǹkan tí ò jẹ́ ló máa rojọ́ yẹn lọ́dọ̀ ọlọ́run èmi rà á torí pé mo ní ìdí ẹni ibi tí ìṣù lè wà rèé tó bá dá wa lójú pé wọ́n ń parọ́ ohun tí nǹkan yẹn ò jẹ́ ni rírà láti bá wọn tà á nígbà náà lẹ́sẹ̀ bá wọn pè ní nǹkan tí wọ́n pè yẹn à ń fún aburú lọ́wọ́ tó fi yé but tí àwọn fẹ́ apply yẹn sí situation wa nǹkan tí òun lè gbà pọ̀ candidly tó nǹkan tẹ́yìn máa sọ rèé ẹni tó bá nílò ọjà yẹn nígbà tó bá bi léèrè pé ṣé original adidas ni mo jẹ́ pé ẹ pé ní nǹkan tó hàn sóhun kì í ṣe original ìwọ́n tó bá mọ̀ pé o fẹ́ rà á o fẹ́ rà á torí value pé á tà rẹ̀ fún pọ́pọ́ ìtàn bọ̀ tó ṣé original ni kì í ṣèmi ni kí n máa gbé fún àwọn láì original ni àwọn ó ta fake báwọn ọlọ́jà ti máa ń ṣe ìpèsè but téèyàn bá lè avoid láti máa bá wọn sáré product rẹ̀ láti jẹ́ now question number seven aleykum salaam wa Thank you.

màmí èèyàn kú wọn pèjúwe bàbá wa ni ó dáa o tó bá dijọ́ kẹta òun fẹ́ ṣàdúrà fún ìyá òun o ìwọ ló wọn tó ti láti dà sí ẹ kí lèèyàn lè ṣe á jẹ bàbá yẹn lójúṣe pé á ṣàlàyé bọ́rọ̀ sórí fún wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ṣe tí bàbá bá sọ pé òun ò gbà kíkẹ̀ náà ní gbólẹ́nu but a ní bá wọn lọ́wọ́ sí nǹkan tó bá jẹ́ bídà wọ́n ní ká ti jó àwọn òbí wọn ò ní ká tijú wọn pẹ̀lú ṣíṣe tọ́lọ́hún ṣe léèwọ̀ èèwọ̀ ní bídà wọn ò ní ká tijú wọn pẹ̀lú àìṣe tọ́lọ́hún bá pè lọ́rùn ọyàn ọ̀rọ̀ ọyàn a kì í fi wá ojú rẹ òbí èèwọ̀ a kì í fi wá ojú rẹ òbí ọgbọ́n òwe àwọn ọmọ yẹn máa dáńjọ́ yẹn tí òfin ní ṣe òbí yẹn nígbà tó lóun fẹ́ ṣàdúrà tó bá ṣeé ṣe kó kó má wà available lọ́jọ́ yẹn kó má wà available bẹ́ẹ̀ tó bá dẹ̀ máa wà available kó try láti má partake nínú nǹkan tí wọ́n ń ṣe yẹn bóyá kó wà nù yàrá ẹ̀ kó bẹ bàbá yẹn tó kó yọ̀ǹda òun kọjọ yẹn kó wà nù yàrá ẹ̀ ṣíkè náà kò jù bẹ́ẹ̀ náà lọ. na ẹ ti kọ́ pé pé táwọn kan bá wá náwó sí yàn níjọ́ kẹta yẹn ipe kó gbà kó fi ṣèdárò ìyá ẹ̀ wẹ́ ṣówó ni a fi ń ṣèdárò owó kọ́la fi ń ṣèdárò but ẹnikẹ́yìn ẹ̀ bá jáde láyé ó lè ní ìdí owó tó bá jẹ́ pé ẹni yẹn ń ba gbọ́ bùkátà kan tẹ́lẹ̀ la ṣe máa ń fẹ́ náwó sáwọn tí wọ́n bá ṣèyàn wọn bá jáde láyé ìdáàbò owó padà fi ń ṣe é kò tó bá jẹ́ pé nǹkan gbà lérò pẹ̀lú kó náwó síyàn ni pé òkè a fi ṣe sádàkà fún ẹ àmọ́ tó ṣe léèwọ̀ láti gbà á. ẹni táì tó bá fún yín tó bá jẹ́ pé àníyàn ọ̀sẹ̀ kó fi ṣe sádàkà fún yín ìwọ àṣẹ báyìí náà bọ̀gbọ̀rọ̀ á pa àwọn àfáà kan ẹ máa náwó yẹn bídíà lẹ́ràn lọ́wọ́ yẹn ẹ jẹ́ tó clear awúgbò nọmba number seven eight salaam. bí obìnrin tí àìlè

òun ò dẹ̀lẹ́ tó lè fún un náà láti láti travel tó bá fẹ́ travel tó lè ṣe dídáká òun lẹ́tọ̀ọ́ ọ̀la èmi ìmọ̀lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n a lè ṣe nǹkan kan àwọn tá a bá lè pè nílùú ibi tí àyẹ̀ wà kí wọ́n jọ máa bá wa súnmọ́ ìyá kí wọ́n bá wa ṣe wá àti fún wọn láti ń bẹ ọlọ́run yìí pé àwọn ààyè táti máa ṣe wá àti báyìí kò ṣe dandan kí gbogbo ẹjọ́ àdìmọ̀ tó nìkan kí wọ́n bá wà láyọ̀ bọ́ ó wà ní kétu kò dìgbà tára kétu bá wá dájọ́ ń bí báyìí tó tá a bá ní ẹni pẹ̀sìn tó ní problem tá a rò kó ní ìdọ̀rọ̀ àgbọ́yé a kàn sọ fún pé àwọn ọmọ ìyá wa kan náà wà ń bí báyìí ẹ rìn mọ́ wọn bẹ́ẹ̀ kẹ́ máa gbọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ pé irú ìyá wa tá à ń sọ yẹn kò ń ṣe rárá pé títí tà táàbù kó tó lè sọ problem yẹn tí wọ́n kàn pé àwọn tó bá jẹ́ àrùn tún náà ní ìlú pé ìyá wa báyìí báyìí dákun síbi báyìí ẹ máa lẹ́tọ̀ọ́ níbi tó ti dé wọ̀ láì ní maharam ní ìgbọ́yé bẹ́ẹ̀ o. nọmba ten nọmba nine aleykum salaam bisimilah. Náà. Ìgbé wọn wá rẹ̀kọ́mẹ́ntì báwọn máa ń bá a. Báwọn máa àti ní àwọn lè máa fi ẹ̀sùn láwọn tó máa ń fi sí àwọn ilé ìtàkùn ní káyà àgbà láti fi ní ìgbésẹ̀ ìgbésẹ̀ àwọn lè máa ta àwọn lè máa sí ẹ̀sùn káwọn lè máa tàbí sí àti pé kí wọ́n Question ni pé sísà kan ni wọ́n recommend ẹ̀ kókó kó máa ta Súrọ́tì Bákárà torí àwọn problems tó ní. Ó wá ní instead of kíkà, òun máa ń play ẹ̀ ni but wọ́n ní wọ́n ti dáhùn question kan ní halkọ́ wípé mímọ play kò ṣe déédéé kíkà ìbánu tí question tẹ́lẹ̀ yẹn béèrè jọ ẹ̀ ni pé ṣé àwọn lè máa play ẹ̀ táwọn bá fẹ́ sùn káwọn tàn sílẹ̀ àwa ni kò lẹ́tọ̀ọ́ àti pé èyí tà nẹ́bí recommend ni pé ká kọ́ kíké ká ké káwọn wá mú òun náà ń pè ní tìláwà sísà yìí wá ní torí báwọn ò mọ̀ ọ́ pé táwọn lè máa play ẹ̀ well ká fẹ́ gbọ́ kúrò nínú tape mi ìmọ́lé wọ̀ but gbogbo bí wọ́n ti ní ká ṣe àdùkárù ká fẹnu ṣe ṣé èèyàn lè dìtà pé òkè kò ní ìkóhun lọ kọ nígbà tó ti wà nínú tape àwọn àdùkárù tá à ń ṣe lẹ́yìn ìrún yẹn tí kò ṣe rìkọ́ọ̀dù ni ṣáà lè rìkọ́ọ̀dù ẹ̀ pé ká ṣe sàlámù alẹ́kùn ká máa play ẹ̀ ṣe rí kíńkì yẹn ó extend kọjá báwa ṣe rò láwọn mọ́ṣáláṣí tí wọ́n pè mí láti fi àì syrian mosque wọ́n ní wọn ò fẹ́ ti ẹnu pé azan mọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ téèpẹ̀ ni wọ́n ń play àwọn afáàdẹ sọ̀rọ̀ wọ́n ní ìbáàdà ní kinní yìí ìbáàdà tọ́nà fẹ́ta para ṣe ni fẹ́ẹ̀lẹ̀ mọ̀ pé àwọn fọ́sàn àkọ́kọ́ ń dáhùn yẹn a rò ó kọjá ju sẹ́yìn tẹ́ ń béèrè rò mọ́ tó máa jẹ́ lẹ́gùn kan lẹ́yìn asálámù àlékún brother akadide ni a máa play fake subahana line. ni ó ṣe é dìpẹ́ sínú mp3 náà ó dẹ̀ máa àlápò ẹ̀ bá ṣe dáhùn pé kò ṣe déédéé ara wọn o nǹkan táwọn ṣe ni pé if you can't get all don't meet all láti ní òkè ẹ máa gbọ́ ọ ẹni tó fẹ́ kọ́ kíkí ẹ̀ tó bá ń gbọ́ ọ ó ṣeé ṣe kó ràn lọ́wọ́ ẹjọ́ ẹ má jẹ́ ká wà mẹ́ńtẹ́lì lèzì ọ̀rọ̀ áhà síra wà lélẹ́yìí kí ó mú sọ pé òun ò lè ka quran òun ò lè kọ́ quran mọ́ tó bá dẹ̀ rà admission fún masters ọdún méjì ni a ṣe é mo bẹ̀ yí ẹjẹ́ ká serious tẹ́rí iṣẹ́ tẹ́lọ̀ ń ràn wà làwọn ń jẹ́ yìí o kálukú láàyè tiẹ̀ wà tẹnìkan ò jápọ̀ mọ́ tẹnìkan ló sàárè mi ì lè ké quran mi ì lè ké quran lẹ́yìn o level lọ fún four year course mo lọ ṣe masters mi ì mọ quran ké mi ì mọ quran ké ṣé bá tí wọn bá lọ náà rèé tó mo bẹ̀ ń kiri kan lọ́hùn ẹni tó wà ní situation yìí tó try láti ká mọ̀ ọ́ ké. ok. àti kàlájú bẹ̀rẹ̀ lókun yẹn jẹ́sà ti la ọ̀fẹ́ rẹ̀. ó wà demanding àbí. demanding nature ẹ̀gbọ́n bóyá òun ló fẹ́ jẹ́ kádùrá àgbà. láti bí nǹkan tí mo fọ́ gan ni ẹ̀ wọ́n bá láǹkọ́ bí ni ẹ máa ṣe àbùkáp kí ló fà táwọn olówó ṣe máa ń kọ̀ǹtàkì àdúrà àwọn fáwọn àbá àkọ́báwọn ṣe kí lẹ́nu kó fà á ṣé wọn bá ni wọ́n gbà gbọ́ pọ̀tún ọ̀ ní táìmù ẹ̀ tó nǹkan tá à ń sọ rèé agbàpá ànábì ní ká ṣàwọn àbíkáàrí yẹn but a ní táìmù ẹ̀ ẹ rí pé súnkẹrẹ fàkẹrẹ tó bá yá àwọn àbíkáàrí ẹ̀yìn irun gan àní lè ṣe mọ́ so fífara gbolẹ̀ fọlọ́wọ́n ọba ìtumọ̀ ẹ̀ gan nìyẹn kí ó mú yẹn jọ tó gbìyànjú kó máa ṣe. mi ìsọ pé kò sọ fífẹ́ ń do wọ́n sọ wípé ànábì ròyìn kúrọ́tù lọ́kọ́rọ̀ wípé a ní kásídé kan lálẹ́ kan káàkiri kan ní gbérí bẹ́ẹ̀ kílẹ̀ òfin mọ́. so ibi tó rẹkọmẹ́ǹd bọ́kọ́rà fún káka bọ́kọ́rà síbẹ̀ tó ti yé wọ́n ṣe protection tó nínú kùrìsì ìmọ̀ọ́nì mi ṣe ìbejì nípa ẹ̀. ó dà àwọn òdòdó kẹlẹ́mà ti láàyè tààmàt àlẹ́bí láàyè jáwé lòun nà fẹ́ rún wọlé fún ẹ̀mọ́ àdé àyẹ̀ ó wà ní sítájẹ́ mo nígbàgbọ́ pé ó tó ní protection ṣùgbọ́n tá a bá ní nǹkan tó kò mí pé dáadáa tó wà nínú ìkejì ká má tòbí kòkòrò ẹ̀ so clear that's number ten àbí number nine number ten aleykum salaam wa rahmatulah. Naam. Ẹni tó bá lò láti ìpè tí um, um, oríṣiríṣi sáyìn ló máa ń bá lómi ó máa ṣe àsìkò ní ṣe menstruation ẹlòmíì tó máa máa á máa bí á máa bí ó wá ní pé ẹni tàbí ẹni ẹ bá ti bí títí ti yẹn bá ti bẹ̀rẹ̀ lẹ́ni ẹ máa kí nù wọ́n fẹ́ sọ wípé ẹlòmíì tó ẹ fi ti lè ẹ fi ṣe èyí tí kò tó gbá yìí nígbà tó bá ti lọ wá ń gbọ́ ní tẹ̀lé náà máa kí nù lọ sí òwò pé òkùnrin lórí iṣẹ́ àti lẹ́ni tó bá pẹ́sọ̀ ẹni pé ẹni tó lo oògùn láti ṣètò sọ́mọ bíbí wọ́n ní side effect oríṣiríṣi ni fẹ́lòmíì kí ló máa ṣe a kò máa bí ìyẹn ni pé a máa rẹ́jẹ̀ continuously àbí àfa yẹn wá ní ẹni tó bá rí bẹ́ẹ̀ yẹn fún kó máa kírun lọ àbí ṣé ìkàtó sọ nìyẹn. ok ó túmọ̀ sí pé àbá yẹn ka ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ìfi àádọ́ àbí nǹkan tẹ́lẹ̀ ò mọ̀ rèé ṣé àwọn oògùn tó prevent eh, oyún eh, ó máa ń ṣe menstruation àbí. Okay. Okay. Okay. Okay ẹ jẹ́ kí n ṣe sùúrù ètò ìdáni lóhùn. Kọ́lọ̀ náà. Wọ́n sọ wọ́n ní tó bá jẹ́ pé tàbí yóò fi bí lọ tó jẹ́ pé ó kàn wá wá ó kàn wá ó lè wá ìjọ mẹ́ta ìjọ mẹ́ta tó wá ẹ̀ ó lè wò pé ìfẹ́ jù wọn lè àìsàn tó ń ta fún ẹjọ́ mi ò ní ṣe rárá kò ń wá kò ń wá mú ó mọ̀ wá bẹ́ẹ̀. ok ah ìyẹn ti clear ńgbà yẹn ẹ gbọ́ kéèsì yìí wọ́n lẹ́nu yẹn gan kì í ṣe kò ń ṣe menstruation rárá. kì í ṣe pé ó ti dàgbà o. ok oògùn ẹni ò jẹ́ fún wá. ẹ jọ sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n ṣèwádìí pẹ̀ tó bá di alpha tó bọ̀ kẹ́rọ mi létí ọlọ́run ní ìdáhùn ẹ̀. that's the last question àbí. now aleykum salam. okay ṣé family planning right topic mi nìyẹn so umu lábẹ́ dáhùn yóò máa gba time a ti discuss it several times ṣe gbọ́ torí àwọn kọ̀ọ̀kan tó náà fẹ́ rí mi kí mi rẹ̀ ní fẹ́ disappoint ṣe gbọ́ ẹ̀jọ̀jọ̀ lọ tó bá di kọ́mí àlùkò kọ́lọ̀ ń jẹ́ kẹlẹ̀ ní nọ́mbà wọn ìgbé àlejò sọ́tọ̀. Fọ́n sọ́fẹ́ rí ni between now and go as they are available in Ṣáàbà. Now. Ẹ dá wa lóhùn ẹ̀. Gẹ̀dá ti lọ ọ̀fẹ́rẹ̀. Ẹ gbọ́ sí sísà mi pẹ̀lú ẹ̀bí. Wọ́n láì òótọ́ ni. Wọ́n ní ó yẹ ká lè yàn kan. Tá a lè sọ pé a ti ó ti yé bóyá tá a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn kan máa ń wá pé àwọn fẹ́ pàdé ní ìlú agbájá ní hásọ̀ wọ́n máa wà attentive nàtòrí pé títà mi ló sọ̀rọ̀ yẹn ní ìṣòro point àwọn mo ní confidence pé she can do that for us so sẹ́nì kan lè volunteer àti lọ́lọ́ ẹni tó lè bá wa ṣàlàyé ọ̀rọ̀ family planning fún wọn jazakillah ọ̀fẹ́ ọmọdé wahab ẹ bá mi rí ọmọdé wahab ṣẹgbọ́n wọn ṣàlàyé ẹkùn yìí lágbára Ọlọ́run ọba inṣàlá ṣàlàkàlà ọmọ bàhámdé aṣáájú ọlá ó ti yé létò wa nìyẹn tó ẹjọ ọ̀tọ̀ ní pé ká náwó ọ̀tọ̀ ní pé ká lẹmìí ká fẹ́ ṣe padà nírètí pé àṣẹ láti dànù tó lágbára Ọlọ́run màá tún bẹ̀ wọ́n pé kí wọ́n bá wọn ṣe máa fi àwọn kí wọ́n yẹn tó àwọn tí wọ́n jíṣẹ́ yẹn àti àwọn tó wù láti jẹ́ ẹ bóyá àrójú àbúlẹ̀ la jẹ Ọlọ́run nínú ìwádẹ́ ẹ̀ lákùnrin lọ́ọ̀kẹ́rẹ̀ subhanakallah wa hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ẹjọ eleven thirty ká máa tètè dé síra one hour yẹn àá máa lò ó effectively salamu alaykum wa rahmatulahi wa barakatuh.